وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو على أحاديث وأنو ترى hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid ti ọkọ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ni ó gbé ìwé náà jáde. Um, inshallah ta'ala hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six ni à ń bá àlàyé rẹ̀ bọ̀ bó tilẹ̀ pé a dáwọ́ gbé àlàyé ìdúró fún láti nǹkan bíi ọjọ́ mọ́kànlá àbí méjìlá sẹ́yìn a rí i pé august six òun ni a ti gbé ètò náà jáde kan òní sì ní seventeen nínú oṣù ti kúfúrú kàlẹ́ndà tí a ń pè ní Gregorian calendar abẹ́ ọlọ́run ọba alekeola kí ó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àlékún àlàáfíà fún wa kó sì ṣe àlékún àgbọ́yé fún wa àwọn tá à ń ṣe wọ̀nyí ọlọ́run kó ṣe ní ìtẹ́wọ́gbà fún èmi àti ẹ̀yin ní ọ̀dọ̀ ara rẹ̀ kó sì má jẹ́ kí ó jẹ́ ìbálẹ́jọ́ aburú fún wa láyé ní ní kọ̀rọ̀ sàrẹ́ àti ní gbangba alkiyama kó ṣe okùnfà oríire fún aláyé ní ìníkọ̀rọ̀ sàrí àti ní gbangba alkiyama hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún nọmba ninety six tó lọ báyìí pé ìjìtẹ́nìbù sábọ̀ àlùmọ̀bẹ́kọ́t òjíṣẹ́ ọlọ́run tí kí àtọ̀lọ́ ọlọ́run bá ń bẹ fún sọ pé ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kíìlà wọ́n sọ pé ya Rasulullah àwọn tó wà ń bẹ ìjọ náà ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run wàmà hùnà kí ni àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje náà kọ́ọ̀l òjíṣẹ́ ọlọ́run tí ìkẹ́ àtọ̀dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ fún sì fọ èsì báyìí pé àṣírìkùbìlà <clears throat> òun náà ni ìmórogún pẹ̀lú ọlọ́run tá à ń pè ní ẹ̀bọ wàṣẹ́hẹ̀rò idán pípa tàbí ká máa ṣe àṣàsí á padà ṣàlàyé inṣàlá wàkọ́tìlù nafsi láti haramallah pípa ẹ̀mí èyí tí ọlọ́run ọba ṣe léèwọ̀ ìlà abẹ́lẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ rẹ̀ á máa yẹn náà tó bá wà á kìlò máàlì lèyàtìm jíjẹ dúkìá ọmọ òrukàn wà á kìlò rìbá jíjẹ rìbá tá ń pè ní owó èlé wà tàwálì yawma zahafi àti máa ságun sísá lójú ogun ìyẹ́yìn padà ní ọjọ́ ogun wà kọ́tùfù lè mọ́ sọ̀nà tìlẹ̀ gọ́ọ̀fì láti mọ́mìnà kọ́tùfù ìdẹ́dà àdápa ọ̀rọ̀ mọ́ àlè mọ́ sọ̀nà àwọn obìnrin tó ṣe wípé wọ́n jẹ́. Je àwọn tó ti àwọn obìnrin tó tó mọ́ alọ́gọ́ filant tí wọ́n ti sọkànnù pátápátá kò níbi zina alimominat tí wọ́n sì jẹ́ onígbàgbọ́ òdodo ká lọ́ máa dá àdápa irọ́ sinimá wọn kàmọ́ àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì ẹ̀ṣẹ̀ apanirun ni. alákọ̀ọ́kọ́ làwa ń ṣàlàyé tó sì ṣe pàtàkì gan-an ká gbọ́yé òun ni àṣírkùbílà ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run èyí tí a sọ kẹ́yìn ni ashirkul àwọn ashirkul akbaru wa anwa'uhu ẹbọ ńlá àti àwọn ìran rẹ̀ hmm, oríṣiríṣi ìran rẹ̀ ìyẹn ni wípé ẹbọ ńlá ìyẹn ni pé ìmórogún pẹ̀lú ọlọ́run èyí tó gbé èèyàn kúrò nínú islam téèyàn bá ṣe yóò bá gbogbo iṣẹ́ ẹ̀sìn tá à ń ti ń bá bọ̀ gbogbo ládàá tá à ti ń gbà bọ̀ gbogbo iṣẹ́ ẹ̀sìn tá a ti ń bá bọ̀ gbogbo ìjọsìn tá a ti ṣe látijọ́ tá a ti bàlágà títí di ìjọ́ tá a ṣẹbọ yẹn yóò bàjẹ́ èyí tá a bá tún ń ṣe lọ́wọ́ ó ti bàjẹ́ èyí tá a tún máa ṣe lẹ́yìn rẹ̀ ọlọ́run ò ní gbà yóò máa bàjẹ́ lọ ni àyàfi téèyàn bá túbà yẹn ni pé téèyàn bá ronú pìwàdà tó fi ilẹ̀ nìkan ni kò ní bá iṣẹ́ yẹn jẹ́ àwa sọ kí ni a sì ti sọ ṣáájú eléyìí náà kí ni ìdí tó fi jẹ́ pé ẹ̀bọ ńlá yìí tá a mọ̀ sí aṣẹ́rùkùbílà ń ló ga jù nínú gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdí tó yẹ ká sá fún ọ̀kan nínú tá a sọ ni wípé téèyàn bá ti kú pẹ̀lú pé ó ṣe ẹbọ yìí láì tú bá ṣáájú kó tó kú ìrètí àánú ọlọ́run ìrètí oore ọ̀fẹ́ tá ní grace àti ìrètí àlìjánà kò lè sí fún òǹtọ̀ ọmọ láéláé yóò wọ̀ náà ibẹ̀ ni ó sì ṣe gbére sí kò ní jáde ń bẹ̀ ìdí nìyẹn tó fi burú ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ míì ó ṣeé ṣe kódà bẹ́ẹ̀ yóò bá túbá ó ṣeé ṣe kọ́lọ́hún forí rẹ̀ jìn lódiwọ̀n bàgbà tí tàbí lókùrú gbà tí ò bá ti ṣe kíni o tí ò bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba ìdí nìyẹn tó náà a ṣàlàyé kí ni àwọn ìran ìbọn ńláńlá lónìí a ṣàlàyé fún wa kaifa nemfi shirka billah kaifa nanfi ash-shirka billah nínú ìwé tí mo ti ń kà á bọ̀ yẹn náà ni mo tún wà ìwé tá à ń pè ní minhajul firqati najiya ojú ọ̀nà tàbí ojú pọ̀nà táwọn iléèbó ń pè ní methodology àwọn ìjọ anajiya tí wọ́n là wàtọ́ ifatil mansura àti àwọn ikọ̀ tí a ó ràn ṣe tí àfàwà Muhammad bin Jamil Zino tí wọ́n kọ́ mo ní ìwé yìí mi ò mọ̀ bóyá wọ́n ti tú sí èbó àbí yorùbá ṣùgbọ́n kí o rẹ̀ mò ń kà ó ní káyìfà náà fi ṣírkà bìlà báwo la ṣe lè ah, how do we negate uh, associating partner with Allah báwo la ṣe lè gbà dànù tó fi jẹ́ pé a ò ní kó sínú ẹbọ ńlá ọgbọ́n wo la lè dá àwọn ọgbọ́n tá a lè dá ni ká gbọ́n àgbọ́yé àwọn nǹkan tí à ń fẹ́ kà yìí àáfàá ní inna nafiya shirki inna nafiya shirki billah ta'ala inna nafiya shirki billahi ta'ala la yatimmu illa bi nafi salasati hmm. ó ní dájúdájú kéèyàn sọ yìí pé òun ò gbé ẹbọ jùlẹ̀ kò lè ṣeé ṣe kò sì lè pé àyàfi tá a bá gbé àwọn ìran mẹ́ta yìí nínú ẹbọ tá a bá gbé jùlẹ̀ ìyẹn ni pé ńgbà tá a ti kà wọ́n ran ẹbọ tó tó lọ ó wá fẹ́ kó gbogbo ẹ̀jọ́ sí ọ̀nà mẹ́ta kò lè yé wa alákọ̀ọ́kọ́ ni aṣíríkù fi àfààlì rọ́bì ìmọ̀ amúrogún pẹ̀lú ọlọ́run níbi àwọn ìṣe ọlọ́run hmm, iṣẹ́ tọ́lọ́run ń ṣe àwọn iṣẹ́ tó ṣe pé Allah Ta'ala ló ń ṣe kéèyàn wá wọ orogún pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ yẹn ni pé kéèyàn ṣàfitì iṣẹ́ yẹn sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí Allah tàbí ká ṣàfitì iṣẹ́ yẹn sọ́dọ̀ Allah àti ẹ̀dá mi yàtọ̀ sí Allah. àfààní wa dhalika bí ànyẹ àtẹ́kìdá ànàmá Allahi khaliqan aw mudabbiran akhar ó lélẹ́yìn ni kéèyàn di àdìsọ́kàn àdìsọ́kàn yẹn ni kéèyàn nígbàgbọ́ kó dì í sọ́kàn wípé ó ń bẹ pẹ̀lú ọlọ́run ẹlẹ́dàá wa khaliqon ẹlẹ́dàá kan tàbí adẹ́dàá kan aomudabiron tàbí alákòóso kan tàbí olùdarí kan akhar omi tó yàtọ̀ sí Allah ẹ jẹ́ ká gbọ́ yí lẹ́ẹ̀kan sí òun náà ni ká di àdìsọ́kàn tàbí ká ní ìgbàgbọ́ pé. ó ń bẹ pẹ̀lú Allah ó ń bẹ pẹ̀lú ọlọ́run adẹ́dà tàbí alákòóso míì ó tún bẹ. kàtìkọ́ọ̀dì báàdì sùfì yàbí ànàlọ́ àsálàmà báàdọ̀ màkọ́ọ̀lì ìdílé òmùrí ìlà báàdì àwòlíyá ìmìnàlà àkútọ́ bìlì tẹ̀dìbìrì ha. gẹ́bí apá kan nínú àwọn mùsùlùmí ṣe nígbàgbọ́ wípé ọlọ́run ọba nínú ìkápá rẹ̀ tàbí nínú ìṣàkóso rẹ̀ ó fún àwọn ẹ̀dá kan lórí ilẹ̀ nínú àwọn ẹni ọlọ́run tàbí nínú àwọn wòlíì ó fún wọn nínú àwọn agbára wọ̀nyí gẹ́gẹ́ bí àwọn tá à ń pè ní akutob àwọn yẹn wọ́n pè wọ́n ní kutubu kutubu zaman àwọn mi ò tiẹ̀ sọ pé kutubu azmina ni kì í ṣe zamani nìkan yẹn ni pé tàbí àwọn tá à ń pè ní gaothu zaman gaothu zaman ìtumọ̀ rẹ̀ ni àwọn tó ń gbọ́ bùkátà àsìkò yìí tàbí àwọn olùrànlọ́wọ́ àsìkò yìí tá a lè ké sí hmm? eléyìí náà wà nù ìgbàgbọ́ àwọn Yorùbá wípé àwọn kan ni àwọn tó láyé ńlẹ́fìrí tàbí tẹ́ ẹ̀ máa gbọ́ nígbà tí àwọn olórin nílẹ̀ Yorùbá bá ń kọrin wípé ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ dá sọ́rọ̀ àwọn tàbí ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ má fà wọ́n lẹ̀ tàbí ẹ̀yin tẹ́ ẹ láyé ẹ ṣàánú àwọn torí pé wọ́n gbà yí pé nínú tọ́lọ́run ọba dá òun láyé ọlọ́run ti kó fún àwọn kan nígbà míì wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ so lé ayé ró àgbà míì wọ́n pè ẹ̀yin òpó mú ayé ró òpó mú lérò ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà míì wọ́n lè sọ pé àwọn olú ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ló fà á tí àwọn Yorùbá ti fi máa sọ pé ìbà ọlọ́run ìbà ènìyàn àwọn èèyàn tí wọ́n sọ yẹn kì í ṣe gbogbo èèyàn <clears throat> àwọn tí wọ́n gbà lérò ni àwọn tí wọ́n gbà pé wọ́n ní àwọn agbára yẹn àáfàá ni wàhádàlẹ̀ àìrìtì kọ́ọ̀dù lámìyàkùn olùmùsìrìkù na kọ́bìlà lè ìsìlámì hìnà sáàlàhùnlé quran irú ìgbàgbọ́ yìí nígbà tí ọlọ́run ọba ń béèrè lọ́wọ́ àwọn ẹlẹ́bọ gangan àwọn ẹlẹ́bọ gan ò fọ irú èsì báwọn wọn fọ́ tàbá wo suratu Yunus sura wo ló ń Yunus sura ẹlẹ́ẹ̀kẹwàá nínú Quran ní suratu Yunus sura ten aya thirty one aya thirty one ọlọ́run ní kul sọ wípé man yarzukukum minas samai talẹ́ni tó ń pèsè fún yín láti sánmà wal ardi talẹ́ni tó ń pèsè ìjẹ ẹ̀mú fún yín láti sánmà àti inú ilẹ̀ amẹ̀n yamliku sámọ̀ àwàl abẹ̀sọ̀rọ̀ tàbí talẹ̀ ń tó ní kápá ìgbọràn àti ìríran wàmẹ́yìn yìí kúrìjulẹ̀ hayya minali mẹ́yìtì tàbí talẹ́ni tó ń fa alààyè jáde láti inú òkú wàyó kúrìjulẹ̀ mẹ́yìtà minali hayyi tó sì ń fa òkú jáde láti inú alààyè wàmẹ́yìn yudabirulẹ̀ àmọ̀rọ̀ tàbí tiẹ̀ bí wọ́n talẹni náà tó ń fi ètò sí gbogbo nǹkan yudabiru lamrọ yẹn pé talẹni tó ń ṣàkóso àlámọ̀rí ọmọ ẹ̀dá gbogbo nǹkan pátápátá Ọlọ́run sọnù Kùránì pé fásayà kò lùnà lọ àwọn ẹlẹ́bọ tá a rán ọ sí rẹ̀ ànábì èsì tí wọ́n ń fọ̀ ní pé Allah ni adẹ́dà ni fakul wàá sọ fún wọn afàlẹ́ tẹ̀tẹ̀kú ṣẹ̀wá nípa ìyá Ọlọ́run ni. àyà hmm, tó tẹ̀lé e ó ní fadhalikumullahu rabbukumul haqqu èyí ń lọ lọ́hùn o rabbukum olúwa yín al-haqqu ti tòótọ́ olúwa yín tòótọ́ olúwa yín tòótọ́ famadha ba'dal haqqi èwo ló tún ń bẹ tàbí kíni tún kíni mọ́dá ba'dal haqqi ṣé kíní kan tún wà ń bẹ ní lẹ́yìn òdodo ìlà dọ̀là tó tayọ̀ ṣìnà ṣé nǹkan kan tún à ń bẹ lẹ́yìn òdodo tó bí ò ṣe ṣìnà fa anna tó sọ̀rọ̀ fún èyí ṣe tẹsí wọn ń ṣẹrí kò nídìí òdodo so aya yìí òun ló gba dànù pátápátá àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ wípé àwọn kan náà ní kápá láti ṣàkóso àwọn nǹkan kan láyé tàbí láti darí àwọn àlámọ̀rí kan gẹ́gẹ́ bí àwọn wòlíì rárá àwọn kan gbà pé àwọn ẹni ọlọ́run kan bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pé kó máa ṣẹlẹ̀ lẹsẹkẹsẹ náà ni yóò máa ṣẹlẹ̀ nítorí náà àwọn èèyàn á máa bẹrù wọn wọ́n á sì máa páyà wọn ihun tó yẹ kí wọn tọrọ lọ́dọ̀ ọlọ́run wọn lọ máa tọrọ lọwọ wọn kódà ẹlòmíín ni àwọn èèyàn kan ń bẹ àwọn ẹni ọlọ́run bẹ tí wọ́n lè fún yàn lọ́mọ wọn ò fún yàn lọ́mọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò bá a mu lọ́run ó ṣàánú wa. ẹ rí i pé àwọn ẹlòmíì wọ́n máa ń sọ mo ti ṣàlàyé pé àáfàá ló ń kà nínú tíra alikafi fi raddi ala alwahabi wa mu'allifu sufi kọ́ọ̀là fi nínú tíra tó dákọ̀ yẹn alikafi fi raddi ala alwahabi ẹni tó kọ tí a yẹn ó ní inna lillahi ibadan ó ń bẹ fún ọlọ́run Allah ẹlẹ́dàá wa àwọn ẹrúsìn rẹ̀ kan yakuluna li shay'i tí wọ́n ó sọ fún nǹkan pé kún jẹ́bẹ̀ fàyàkùn nǹkan náà ó sì máa jẹ́bẹ̀ àfààní ọrọ tó sọ yìí o wàlẹ̀ quran yóò ka dìbò rọ o níbo ni ti ní rọ nù ni o gbogbo ala ti máa yà yẹn ọlọ́ni innama amruhu títà láà tiẹ̀ ni pé olúwa wa ìdá àrọ́dà ṣe à tó bá ti gbèrò nǹkan yakula kó sọ làwù fún nǹkan náà pé jẹ́bẹ̀ fà sọ pé kí nǹkan yẹn ó jẹ́bẹ̀ yakun yóò sì jẹ́bẹ̀ ọlọ́run tiẹ̀ láṣẹ o ọlọ́run ṣàánú wa nínú suratul A'raf sura wo la ń pè ní suratul A'raf sura ẹlẹ́ẹ̀keje inú Quran aya fifty four sura seven aya fifty four Allahu ta'ala ó sọ ń bẹ̀ fún wa wípé inna rabbakumullahu ladhi khalaqa samawati wal arda dájúdájú olúwa yín òun ni Allah alẹ́dì ẹni tó ṣe pé khalaqa samawati wal arda tó dá sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì fi sittati ayyami ní ọjọ́ mẹ́fà ló fi dá thumma stawa ala al-arshi lẹ́yìn náà lọ́lọ́run tẹ́pẹ̀tẹ́pẹ́ rẹ̀ sí orí àrṣì rẹ̀ àlàyé yẹn àti ṣírí àníwùlẹ̀ṣẹ̀ máa ṣàlàyé yẹn nísìn yóò gbé ṣe laylan nahara ó ń fi òru bu ọ̀sán yẹtùlóbù tó sì ń tẹ̀lé hasisan ní yàrá-yàrá láì dúró hmm, òru ń tẹ̀lé ọ̀sán ọ̀sán ń tẹ̀lé òru wàṣàmùsà àti oòrùn wàlùkọmọ̀rọ̀ àti òṣùpá wọn nùjúmọ àti àwọn ìràwọ̀ Ọlọ́run ló dá gbogbo wọn musakọrọ ti ń bí àmúrè gbogbo wọn ni wọn ń tẹrí ba gbogbo wọn ni wọn rọ̀ pátápátá bí àmúrè pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ń tẹ̀ síbi tọ́lọ́run bá tẹ̀ wọ́n sí àlà ìtìyín mélòó tàbí ká sọ pé kíyèsí láwùlé họ́ọ̀lùkù tí aláàánú ìṣẹ̀dá wàlà àmúrù tí ẹ̀ sì láṣẹ subhanallah tí ẹni ṣẹ̀dá àti tàṣẹ tabarakallahu ìbùkún ni fún Allah ẹlẹ́dẹ̀ẹ́ wa rọ́bùlẹ̀ alamin olúwa gbogbo àgbáńlá ayé lùwà gbogbo ẹ̀dá nítorí náà tí èèyàn bá fẹ́ mórí bọ́ níbi ẹbọ yìí níbi ẹbọ àdìsọ́kàn pé ẹnìkan kan tún lè darí nǹkan kan tàbáṣe kankan ń bẹ lọ́wọ́ àwọn kan tàbá àwọn kan ló láyé tàbá àwọn kan ni wọ́n solé ayé ró tàbá àwọn kan ni alágbára tàbá àwọn kan la gbọ́dọ̀ bẹ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé wa lọ́nà tí mo fẹ́ ṣàlàyé ọ̀nà alákọ̀ọ́kọ́ nígbà tí èèyàn bá ní ìṣòro kan àwọn èèyàn sọ wípé ìṣòro yìí ò kì í ṣojú lásán o ẹ lọ fẹsẹ̀ ẹ lè tọ̀ tàbí kẹ́ ṣáájú sí tábà lọ sọ́dọ̀ àwọn babaláwo tó ń gbé ọ̀pẹ̀lẹ̀ ṣánlẹ̀ láti yẹ nǹkan náà wò tàbí àwọn tó ń lo ẹ̀rìndínlógún tàbí àwọn tó ń dá gbígbà àtàwọn oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń wo nǹkan àbí àwọn míì tí wọn kò pera wọn ní babaláwo tí wọn láàfáà làwọn bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ kan náà làwọn àti babaláwo fẹ́ ṣe níbí àwọn ọ̀nà táwọn ń gbà yẹ nǹkan wọn wò òun ni bíi ká tẹ erùpẹ̀ bíi ká wo inú àwo tàbí ká wo inú gíláàsì àwo yìí wọn ó bu omi sí tàbí ká wo gíláàsì tàbí ká wòye tẹ̀sùbá wò kódà àríbi tí wọ́n ti ń yí alukur'an ni ó sì kur'an ni wọ́n làwọn wo nǹkan nù rẹ àbí kákan wò ké hàn ká máa sọ nǹkan kan tàbá dọ́dọ̀ wọn wọ́n sọ fún wa pé tàbí ká lọ sọ́dọ̀ àwọn wòlíì nínú ṣọ́ọ̀ṣì náà tàbí àwọn pásítọ̀ tàbí àwọn ìyá kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wàá sọ fún wa pé àwọn ayé ló wà ń bẹ nítorí náà a wá béèrè pé ohun tóun ó wá béèrè pé kí ni kóun ó ṣe wọn lè jẹ́ káwọn ó béèrè lọ́wọ́ àwọn ayé kí ni wọ́n fẹ́ gbà tí wọ́n fi jẹ́ kí àlámọ̀rí rẹ kó yí padà sí rere kí wọ́n fẹ́ gbà tí ìṣòro rẹ tí ó fi lọ wọ́n lè sọ pé àwọn ayé làwọn ò gbà nǹkan kan lóun tóun ó tún máa bẹ̀ wọ́n yóò lóun ó tún bẹ̀ wọ́n wọ́n lè sọ pé kó mú ẹran wá wọn ó irú ẹran yẹn wọ́n lè sọ pé kó mú ẹyẹ wá wọn ó irú ẹyẹ yẹn wọ́n lè sọ pé kó mú àwọn nǹkan kan wá wọ́n ó júwe irú nǹkan yẹn àti bí wọ́n ó ṣe ṣe nínú rẹ̀ wọ́n lè sọ pé kó lọ mú aṣọ ìtẹ́lẹ̀ àpótí rẹ̀ wá wọ́n lè sọ pé kó lọ mú aṣọ ìbora rẹ̀ wá wọ́n lè sọ pé aṣọ rẹ̀ ńgbà tó wà ń kékeré kó lọ mú wá tàbí tìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí wọ́n ní tàbí kí wọ́n sọ pé àwọn òkùnkùn gbé ẹbọ ìyọnu ayé tí wọ́n bá ti rúbọ láti lè yọ kí wọ́n yọnu sí onítọ̀hún wọn ó ké pe wọn àwọn ọ̀nà tí nínú àwọn ọ̀nà tó máa ń gbà wá nìyẹn eléyìí ni àdìsọ́kàn páwọn yẹn náà níkápá láti ṣe ìyípadà kan nínú ìgbésí ayé wọ́n ní agbára tàbí wọ́n ní àṣẹ láti sọ fún nǹkan kan nínú ayé pé kó jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀ à ń láti jìnnà sí eléyìí ọlọ́run yóò ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì òun ni àṣírkù fìlẹ̀ ìbáradà tí wọ́n dùn á bóyá àádọ́ra dá dùn bí uh, inshallah ta'ala tó bá di àárọ̀ la màá máa tẹ̀síwájú àkọ́kọ́ nìyẹn nínú ọ̀nà tá a fi lè mọ́ mọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi tá a sọ pé mẹ́ta ló ni ìmọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi kíni àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ pé ó ń bẹ pẹ̀lú àwọn adẹ́dàá tàbí àwọn alákòóso àlámọ̀rí wa um ká wò ó pé ó ń bẹ ẹlẹ́dàá kan ẹlẹ́dàá míì tàbí adẹ́dàá míì tàbí alákòóso míì tàbí aláṣẹ míì yàtọ̀ sí ọlọ́run tó tún lè pàṣẹ nípa gbèsè ayé wa ọlọ́run yóò ṣàánú wa tàbí tó lè yí nǹkan kan padà tàbí tóun náà níkápá àṣàkóso ayé lọ́nà kan àbí lọ́nà míì ọlọ́run kò là wá ń bẹ̀ abẹ́ ọlọ́run ọba àlekèọ́lá kó fún wa ní àgbọ́yé rẹ̀ ju bá a ṣe ṣàlàyé rẹ̀ yìí lọ èyí tá a wí tó bá a mu ó wá látọ̀dọ̀ Allah ẹlẹ́dàá wa ọlọ́run kó má dùn wá ládàá rẹ̀ èyí tá a wí tí kò bá a mu ó wá látọ̀dọ̀ ara wa àti ṣèitán ọlọ́run kó ṣe àforíjì fún èmi àti ẹ̀yin o kó sì yà wá ya ṣèitán kó tún ìgbàgbọ́ wa ṣe kó tún àníyàn wa ṣe kó sì ṣe àwọn iṣẹ́ wa nítẹ̀wọ́gbà ọlọ́run jẹ́ abá ànábì wọlé ọlá jẹ́ ká bá ànábì wọlé ọlá mọ ìjà wà lẹ́yìn ànábì ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته